mo kì í kàbọ̀ sí àjà àbálẹ̀ mẹ́wàá látòrí ayélujára ṣogórẹ́ ni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká olórin ni ayọ̀ọ́lá michael tí ọ̀pọ̀ àwọn ènìyàn mọ̀ sí aláyọ̀ singa ọmọ màmá àdúrà ti fi fọ́nrán fídíò kan síta èyí tó ń sọ nípa iṣẹ́ rẹ̀ tí òun àti àwọn ìbejì adégbòdùn ń pòpọ̀ ní lọ́lọ́ yìí sọ wípé bí ó bá jáde yóò mì gbogbo ìlú tìtì aláyọ̀ singa ló sọ wípé òun kì í èèrà tí kò lọ́mọ nínú rárá ní nọ́mbà ẹlẹ́ ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká aláwàdà broda shaggy ti fi ìkọminú rẹ̀ hàn lórí ayélujára lásìkò tó ń dáhùn sí ohun tí ìkan nínú àwọn oníròyìn orí ayélujára fi sí orí ìtàkùn rẹ̀ tó sọ nípa àbẹ̀wò mínísítà fún ọ̀rọ̀ ìròyìn àti àṣà lórílẹ̀‐èdè yìí ìyẹn lai muhammed sí ìpínlẹ̀ jigawa láti wo àsíá ìyẹn fúláàgì nàìjíríà tí ó ga jùlọ broda shaggy sọ wípé òun kò tí ì rí ìjọba tó mọ ohun tó kàn wípé pẹ̀lú bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń ń sọ̀rọ̀ tí wọ́n sì fi ìkọminú wọn hàn lórí ebi àìsí ààbò tó péye àti ọ̀pọ̀lọpọ̀ ohun tí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ń kojú síbẹ̀ ènìyàn kan tún ní láti fi iṣẹ́ rẹ̀ sílẹ̀ lọ wo àsíá tó ga jù lórílẹ̀-èdè yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká dẹ́rìn-pọ̀ṣọ́nù Basketmouth tó ti fi ìkọminú tirẹ̀ hàn lórí àfikún owó eléyìí tí àwọn ikọ̀ aláàbò orílẹ̀-èdè Nàìjíríà ń béèrè fún tí í ṣe okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó lé mẹ́fà bílíọ̀nù náírà ìyẹn seven hundred and twenty-six billion naira kún tírílíọ̀nù mẹ́jọ eléyìí tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ ó sọ wípé àwọn ọmọ orílẹ̀-èdè yìí tó ń bẹ ní ìlú Amẹ́ríkà ló fi sí orí ayélujára tí wọ́n sì fi ṣọwọ́ sí sí òun lórí rẹ̀ wípé inú àwọn kò dùn àti wípé tírílíọ̀nù mẹ́jọ tí wọ́n ti kọ́kọ́ sọ wípé wọ́n ná tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibo ni wọ́n ná sí àbí wípé àlàáfíà dà lórílẹ̀‐èdè bẹ́ẹ̀ sì ni ètò ààbò tí wọ́n sọ wípé àwọn ń ṣiṣẹ́ lórí rẹ̀ dà ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ọ̀kan nínú àwọn gbajúmọ̀ òṣèré Alesh sọ ẹ̀dùn ọkàn rẹ̀ jáde lórí ayélujára wípé ohun tó bá ní ṣe pẹ̀lú orúkọ orílẹ̀-èdè yìí sí òun máa ń mú àbùkù wá ni Alesh fi fọ́nrán iléeṣẹ́ àṣẹ orílẹ̀-èdè nàìjíríà tó wà ní washington dc sórí ayélujára débi wípé kò sí ẹ̀rọ amúlétutù kankan níbẹ̀ tí àwọn ènìyàn fi ń fi ìwé àti ohun tí ọwọ́ wọn bà fífẹ́ ra lórí ayélujára. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúmọ̀ nínú ẹ̀sìn islam ní orílẹ̀-èdè yìí sheikh abubakar gumi ti sọ wípé àwọn adigunpani jínigbé ìyẹn bandits eléyìí tí wọ́n ń jí àwọn ènìyàn gbé tí wọ́n sì ń ṣe àwọn ènìyàn níṣekúṣe sọ wípé kò sí ohun mìíràn tí wọ́n ń fẹ́ ju owó lọ àti wípé gbígbé tí wọ́n gbé àwọn akẹ́kọ̀ọ́ pàápàá àwọn akẹ́kọ̀ọ́ ìsìláàmù eléyìí ti wá jẹ́ kí ó yé gbogbo ènìyàn wípé wọn kò fi tẹ̀sìn tàbí ti ẹ̀yà kankan ṣe wípé owó ni wọ́n ń wá àti wípé àwọn tí òun ti bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ ti dá àwa wọn sílẹ̀ àmọ́ àwọn eléyìí tí wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́ yìí ó ní òun kò lè sọ ohunkóhun nípa wọn bákan náà ló sọ wípé kó yẹ kí wọ́n máa pa àwọn adigunpani kóni lẹ́rù jínigbé lọ yìí eléyìí tí a mọ̀ sí bandit wípé ẹni tí wọ́n ń jẹ níyà nàìjíríà ni àwọn pẹ̀lú. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún fẹ́mi fani-káyọ̀dé ti bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ ṣèyíkì gúnmi wípé ọ̀run àpáàdì ń dúró dè é fún gbogbo ọ̀rọ̀ tó sọ ṣèyíkì gúnmi ló sọ wípé kò lẹ́tọ̀ọ́ kí wọ́n máa pa àwọn adigun pani báńdíìtì jínigbé lọ yìí pé ẹni tí ìyà ń jẹ ni àwọn pẹ̀lú pé kí ìjọba jókòó ìdúnàdúrà pẹ̀lú wọn bí kò ṣe bẹ́ẹ̀ kò sí iléèwé eléyìí tí ó bọ́ ffk ṣàpèjúwe ṣèyíkì gúnmi gẹ́gẹ́ bí ọ̀dájú ọlọ́k lọ́kàn búburú àti ẹni tí kò nífẹ̀ẹ́ orílẹ̀-èdè yìí rárá ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká tókẹ́ mákinwá ti dá ọ̀kan nínú àwọn alátẹ̀lé rẹ̀ lórí ayélujára lóhùn ọ̀rọ̀ rẹ̀ lásìkò tí ẹni náà béèrè lọ́wọ́ rẹ̀ wípé èló gan-an ni tókẹ́ mákinwá lé nínú àsùnwọ̀n ilé ìfowópamọ́ rẹ̀ tí ó fi ń wọ aṣọ mílíọ̀nù kan àbọ̀ ìyẹn one point five million aṣọ tókẹ́ mákinwá dá lóhùn lójú ẹsẹ̀ wípé owó tó wà lásùnwọ̀n mi ju ìṣòro àti kọminú ayé rẹ̀ lọ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ọ̀kan nínú àwọn ẹ̀ṣọ́ ọlọ́pàá kò gbèrègbè ìyẹn mobile police ti fi ìkọminú rẹ̀ hàn lórí ayélujára bí wọ́n ti ń jìyà kojú àwọn agbésùmọ̀mí ní Yobe àti bí gbogbo dúkìá wọn ti di jíjó látọwọ́ àwọn oníṣẹ́ láabi ó sọ wípé síbẹ̀ kò sí àwọn ẹ̀tọ́ tàbí àjẹmọ́nú kankan látọ̀dọ̀ ìjọba sí ọ̀dọ̀ àwọn yàtọ̀ sí owó oṣù àwọn tí iye rẹ̀ jẹ́ ẹgbẹ̀rún mẹ́tàléníọgọ́ta sixty three thousand naira eléyìí tí òun ń gbà gẹ́gẹ́ bí sájẹ́ǹtì ọkùnrin ọlọ́pàá náà ló bú sẹ́kún gbẹrẹgẹdẹ lásìkò tó ń fi ìkọminú rẹ̀ hàn lórí ayélujára. three thousand as a target, i'm dying in your yobe here look at how they burn our team look at how many people have died nigeria look into our problem nigeria look into our problem we are dying no help am what are we selling this country for. Why? Nothing. Hungry service man. God is there. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì àjọ elétò ìdìbò orílẹ̀-èdè nàìjíríà inec ṣe ìfilọ́lẹ̀ ọ̀nà ìforúkọsílẹ̀ gba orí ayélujára nínú ìgbésẹ̀ tuntun eléyìí tí ó ń wáyé nínú ìtẹ̀síwájú ìdánilẹ́kọ̀ọ́ olùdìbò ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹni tí ó sọ ọ̀rọ̀ yìí ni alága fún àjọ inec mahmood yakubu nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílọ́lọ́ yìí ní nọ́mbà alákọ̀ọ́kọ́ gómìnà ìpínlẹ̀ Niger Abubakar Sani ti sọ wípé àwọn aṣekúpani kò ní gbé ni sálọ eléyìí tí wọ́n ń pè ní bandit tí wọ́n ń da ìpínlẹ̀ Niger láàmú kì í ṣe Fúlàní rárá ó sọ wípé wọ́n gba àwọn yẹn láti máa dá wàhálà sílẹ̀ láàrin ìpínlẹ̀ Niger ni léyìí tó sì ṣèlérí wípé bó pẹ́ bóyá pẹ̀lú akitiyan ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ àwọn yóò rẹ́yìn wọn láṣẹ Olódùmarè gómìnà ló sọ ọ̀rọ̀ yìí lásìkò tí ó pàdé àwọn òbí ọmọ kan tí wọ́n jí kó lọ nílọ́lọ́ yìí ní ìpínlẹ̀ náà ó sọ wípé àwọn kan tí wọ́n fẹ́ máa dá rúgúdù sílẹ̀ ní ìpínlẹ̀ Niger àwọn ni wọ́n ń ṣe irú iṣẹ́ búburú yìí láti máa jínigbé ní ìpínlẹ̀ náà kò ní jù báyìí lọ fún àjá àbalẹ̀ mẹ́wàá wa ti àsìkò yìí ẹ tún jẹ́ ká jọ pàdé nígbà mìíràn ṣògo